ẹ káàbọ̀ sí abala fun fact gbogbo ẹ̀yin olólùfẹ́ Oyinmomo èmi náà ni àyànfẹ́ yín ọmọ Yorùbá tọkàntọkàn ọmọ Odùduwà pàtàkì ọmọ Bọ́láńlé onísítórì ọmọ Akíntọ́lá ló dé ìlú Èkó mo wá pè àsìkò yìí kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Oyinmomo níbi tí ẹ bá ti wò mí yálà lórí ìtàkùn ayélujára ni ẹ̀rọ amóhùnmáwòrán tàbí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pé ẹ káàbọ̀ sí abala fun ìtumọ̀ àti àwọn nǹkan tí wọ́n ń ṣe àpèjúwe ní ilẹ̀ yorùbá nítorí ló ṣe kí ni ẹ kẹ́ máa wo ètò Oyinmomo ṣe é pé ẹ máa máa kẹ́kọ̀ọ́ kan tàbí méjì tàbí mẹ́ta ní orí ètò Oyinmomo gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀ mo fẹ́ sọ ń pa ìkọ́nú àwọn oge ṣíṣe tí a ní ní ilẹ̀ yorùbá ìkọ́nú wọn dẹ̀ ni irun dídì wọ́n máa sọ wípé irun dídì ni olórí oge ṣíṣe fún àwọn obìnrin ilẹ̀ yorùbá ṣé ìwọ mọ̀ pé gbogbo àwọn oríṣiríṣi irun tí a nílé ilẹ̀ yorùbá bíi ṣùkú àdìmọ́lẹ̀ pàtẹ́wọ́ àti ṣadé adú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n ní ìtumọ̀ àti nǹkan tí wọ́n ń ṣe àpèjúwe àti àfihàn ẹ̀ ní ilẹ̀ yorùbá ó yà yín lẹ́nu ẹ má jẹ́ kí ó yà yín lẹ́nu tí ẹ bá rí irun kan tí wọ́n pè ní òrìṣàbùnmi mo mọ̀ pé ẹ̀yin tí ẹ jẹ́ ọmọ yorùbá tí ẹ máa ń ṣe oríṣiríṣi irun àbáláyé ẹ máa mọ irun tí wọ́n pè ní òrìṣàbùnmi irun náà máa ń ní ṣùkú kan ní àárín àwọn kan á wá sí iwájú irun náà ń ṣe àpèjúwe àti àfihàn ààfin ọba ní ilẹ̀ yorùbá ó <laughs> yá ilẹ̀ nàmà tí wò pé bọ́láńlé èwo ló tún mú wá fún wa lénìí ẹjẹ́ ìyànnànú ẹ̀ fún yín ṣe rí àwọn irun tí ó wálẹ̀ báyìí ní iwájú yẹn ìyẹn ṣe àfihàn àwọn ẹ̀ṣọ́ àti àwọn ẹrú ọba ní ilẹ̀ Yorùbá tí ẹ bá lọ sí ààfin ọba ẹ máa rí i pé ààfin máa yíká pẹ̀lú ẹ̀ṣọ́ àti ẹrú ọba èyí tí ó wá wà láàrin tí ó jẹ́ ṣùkú yẹn ìyẹn ń ṣe àpèjúwe àfihàn àti àfihàn àpèrè ìtẹ́ ọba ní ilẹ̀ yorùbá nítorí náà tẹ́ bá ti rí irun òrìṣàgbòrí lórí ọmọge àbí ẹ̀rí tí wọ́n yà sí inú àwòrán ẹ mọ̀ wípé aláwòrán yẹn ń sọ fún yín pé àfihàn bá ní ẹ̀ ń wò yìí tí ẹ bá wá tún rí nǹkan tí wọ́n ń pè ní onílé gogoro mo mọ̀ pé gbogbo wa la mọ̀ cocoa house ní ìlú ìbàdàn ilé náà ga fíofío ìgbà tí wọ́n kọ́ cocoa house ní ìlú ìbàdàn ni àwọn yorùbá wa parapọ̀ pé irun wọn ni ó máa ṣe àfihàn àti àpèjúwe cocoa house ní ìlú ìbàdàn wọ́n wá mú ìlú onílé gogoro jáde irun náà wọ́n máa ń kó ni kíkó rọ́bà ni tó bá ti wá kó wọ́n wá sùpọ̀ á ga fíofío òun ni onílé gogoro irun náà ń ṣe àpèjúwe àti àfihàn Cocoa House ní ìlú Ìbàdàn tẹ bá wá nínú tí wọ́n ń pè ní Mọ́remí Àjàṣorò mo mọ̀ pé gbogbo ala mọ ìtàn Mọ́remí Àjàṣorò ní ilẹ̀ Yorùbá àti àwọn ohun tí ó kópa ní ìtàn Yorùbá náà tí ẹ bá rí àwọn èèyàn tí wọ́n ń ṣeré orí ìtàgé tí wọ́n ń ṣeré orí ìtàgé Mọ́remí ẹ má rí i pé àwọn ọ̀dọ́mọbìnrin tí wọ́n máa ń ṣeré náà irun tí ó yàtọ̀ ni wọ́n máa ń gbé sí orí irun náà a ní ṣùkú ní ẹ̀yìn a ní pàtẹ́wọ́ níwájú àwọn ọkọ̀ àwa wá báyìí irun náà ń ṣe àfihàn mọ́remí àjàṣòro nítorí náà tí ẹ bá ti rírun yan ní orí ènìyàn ẹ̀kọ́ á sọ pé à hello mọ́remí àjàṣòro ohun tí ẹ̀ ń sọ ó ti máa yé tẹ bá wá rí irun tí wọ́n ń pè ní adé ọba ní orí èèyàn irun náà máa ń ṣe wọ́n máa dàbí adé ọba tí olóyìnbó ń pè ní crown ẹ máa ti mọ̀ pé ẹni tọ̀hún ìdílé lọ́balọ́ba ni ó ti wá wá tẹ bá wá rí irun kan tí wọ́n ń pè ní ìyàwó ọ̀ṣìngín irun náà rẹwà gan-an ni wọ́n á ṣe ìkan àwa báyìí wọ́n á tún ṣe ìkejì àwa báyìí bí ìṣùkú méjì ni tí ó wọnú ara wọn irun náà túmọ̀ sí àbí ó fi ṣàpèjúwe ìyàwó tuntun tí a ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbogbo àwọn yìí tí ó wá báyìí mọ́ orí irun yẹn ó ṣàpèjúwe àwọn ènìyàn tí bọ́ ṣe ń kẹ́ ìyàwó tuntun ní ojú lọ́tún lọ́sì ní ilẹ̀ yorùbá irú kan tí mo tún wá fẹ́ sọ ń pẹ̀ ní kọjú sàkà kẹ̀yìn sàálè irun náà máa ń ṣe àpèjúwe ìtẹríba fún àwọn ọkọ wa ní ilẹ̀ yorùbá ẹ̀yin obìnrin tí ẹ̀ ń wọ bone straight àbí bọ́ọ̀gbì ẹ̀ fẹ́ gbà kan lọ́wọ́ dádì wa tí wọ́n dẹ̀ fẹ́ fi kinní ilẹ̀ ẹ jẹ́ lọ ṣe ń kọjú sọ́kọ kẹ̀yìn sàálè ẹ wá pé bá ṣe bá rí irun lórí yín báyìí báyìí wọ́n máa ṣe kí ni wọ́n máa ṣe transfer ni kò wá nídìí lọ lórí ètò tèmi torí pé ṣókí ni ọbẹ̀ oge orúkọ tèmi ò yí padà èmi ni ọmọ akíntọ́lá lóde ìlú èkó bọ́láńlé òní sítórì wọ́n á fi àsìkò yìí dágbére fún gbogbo ẹ̀yọ́ olólùfẹ́ ìmọ̀ ọmọ níbi tí ẹ bá ti mọ̀ mí yálà lórí ìtàkùn ayélujára ni ẹ̀rọ amóhùnmáwòrán tàbí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pé ó dàbọ̀. ẹ bá wa kọ́